guys welcome back to my youtube channel my name is alima if you're new here welcome and if you're a returning subscriber thank you so much for always coming back in today's video hmm, we are in Ekpe for the weekend yeah it's Alima's um, wedding weekend in Ekpe she brought us all the way to Ekpe from Lagos so we are here for her the last video i uploaded was uh, um, bridal shower and i promised i was going to upload a wedding videos so this is it guys this is the video and there is just something peculiar about this wedding maybe because of the religious mix up and the tribe mix up so alima is muslim and she's getting married to a christian and an igbo man for that matter like my father could never but then is happening and i'm happy i'm joyful i'm just showing you guys around our house the house is so beautiful and so big like yo very very very very large so guys please enjoy the video watch subscribe like and also share Please do not forget to drop comment down in the comment section. Thank you guys for the love always and I promise to always bring juicy videos for you guys. So please sit back and enjoy the video. who's waiting. Please wait for your turn. It's Bolade's day. Hi, hi, hi, boy. How you doing? How you feeling today? mixed feelings all today. Oh, I heard you cried. Well, it's not small tears. I have cried, I have laughed, I have smelled. Oh, I, I wish I was imagined. there. Oh, so your your cry was very uncontrollable. Why now? I don't know. I, you're too happy. I look forward to having fun anyway. Eh, we that we are here, are you joking? All the way from Lagos to Ekpe. No, we came to turn the fuck up. This one, no be. Yes, like, like never. Shelly. Hey, bridesmaids. Hey, bridesmaids of life. Shelly in the building. <laughs> Love the bride. Look low, Hey, Dr. Okay, so these are my, you know, my clients for today. Yeah, <laughs> I called them much. up. Yeah. I hope my makeup is nice. Thank yeah, you guys so much for trusting me. Oh, thank you for making us look this beautiful. How are you guys feeling today, doctors? I'm actually very happy. I'm back. Jesus, Lord, this one came all the way. from <laughs> She's not hungry. She's not hungry. They are overhyped. She came all the, all the way from Lagos to eat. Ah, are you guys ready to turn up? Yeah. Turn Ooh, that's the energy. That's the energy. Chief bridesmaid, are you ready? We are going to start time. Um, no, they speak English. Oh I God, send, I still send, I still send my pictures to send your pictures. We are actually going to pay her dollars. Oh shit! E for what? E for energy. Oh shit! You guys are not ready eh, yet. Ah, Which is number? Number. You have to be You. in front. French. I cherish you so much. I'm going to take care of you. I'm going to take care of you, bro. Amen. You need to stand up. Stand up, stand up. Everybody, you know, you have to stand up. bó ṣe ń lọ yẹn kò ní bá wọn bímọ gbẹ̀mí gbẹ̀mí ọmọ òní há mọ́ ẹlẹ́jẹ̀ òun ni wọ́n mọ̀ kó tó rọrùn ní agbára ọlọ́run òní yàgbọ́ alẹ́ òní yàtọ̀ sán òní yàtọ̀ òwúrọ̀ abọ́ládé ilé ọkọ tó ń lọ yìí ibi àtún ẹ̀sáyọ̀ àti àlàáfíà iṣẹ́ tó wà lọ́wọ́ ọkọ ẹ̀ kò ní díṣẹ́ iṣẹ́ tiwọ́ náà ò ní díṣẹ́ jésù olúwa wa ọlọ́lá wàlà kòwátá ó yá dìde bọ́ládé. Joko sáré láyé àti mọ́mí bẹ́ẹ̀ kò yà fọ́tò. ó wà ní ìyá ní jíjí bàbá sani ìhùrà ọlọ́run fún mi. ń bèrè ẹjọ́ àti ṣetán mọ́mí ẹ̀ dìde tí ẹ ti gbọ́ jẹ́ mí lómì ẹ bá mi nàka sí ẹ níbo ní padà wá dálé mo ilé ọkọ yà á ẹ bá mi borí ẹ̀ fún ẹ jẹ́ kí àyà yín máa kàn àyà ẹ̀ ẹ jẹ́ kí inú yín máa kàn inú ẹ̀ ẹ bá mi máa ṣàdúrà sí ẹ bá mi gbé ẹnu síbi etí ẹ̀ ẹ máa sọ pé màmá mi máa ṣe rere tèmi àdáná màmá mi máa ṣe rere. bó ṣe dé fìlà yẹn sí orí ẹ̀ kó máa ṣe síbi ọ̀dọ́ ẹ kó máa sọ pé fetí mọ́lé o ti délé má máa dá lọ patí mọ́mì if you see Chinedu outside hello mama ah ah she is not here again with us <laughs> anytime you see Chinedu and do not see his wife just send him back home do not take his wife are you okay ó yá hold your hand two of you should hold ẹgbẹ́rin yín dání kẹ́ máa ṣàdúrà. your head your head. head head not hand head ẹ máa ṣàdúrà ẹ máa ṣàsọtẹ́lẹ̀ ìwé sínú ayé yín. àmín àmín jésù olúwa wa arise and shine. ọjọ́ ìdílé yẹn bọ́ra bámi fi ọwọ́ sápá ọgbọ́n ẹ̀ máa wọ́wọ́ yẹn bọ̀ sálẹ̀ fọwọ́ sí apá sit down relax tọ́lọ́wọ́.

the Yes. Now, officially, you now come and invite her to your home. Do side your agbada, chase all other men in your life, chase them out of that chair. Other women in your house. Oh yeah, sorry. We don't understand what I'm saying. Stay here. You want to invite our daughter to your house. Eh? Now come, come to this chair. Use that your agbada, shake your life. Chase them out. Some only to say, perfect career. Change them out. Are you doing that? Now, Hello, is okay. Chase out. Now, so excuse me, lady. Move closer to her. Hand your leg to me. Ah. Follow me home. Oh. oh, yeah. òkè orí ẹlọ́jọ́ òkùnkùn ní àpọ́tò nígbà tí àwọn ẹbí yìí bọ̀ wọ́n kọ́ àwọn oríṣiríṣi wa. Hello, DJ. Báwo sit down, see the do you? àwọn nǹkan oríṣiríṣi síbẹ̀ yìí just move closer there. kákan sí lọ òun fẹ́ mú iye oyá mú nǹkan tó bá fẹ́ bẹ̀. tó bá jẹ́ ìbìrì ìṣirò adé. ó ní bí bẹ́ẹ̀. people and paparazzi ẹ bá mi peck forehead ẹ peck forehead ẹ bá mi gbé lọ sórí ẹ two face ẹ má lè gbé so ṣé àwọn àfisí lọ́wọ́ alpha are you enjoying it? tó wọlé. where is where is Jola? Mo ìmọ̀ bí ti Jola há sí. My my. I know your clothes is inside the car. Hey! Ọ̀rẹ́mi, ibu owó, wá! Bọ́lá dé spend one. I think it's easy. I want to for me, Alima. No! Ṣọ́fi ṣí ẹ́ this bread is not too busy funny enough if you want it use it yes very regal Remy. O'Shea. They are not ready for O'Shea, they are not. <laughs> They are not. Problem child. Do not forget to subscribe, hit the like button down below and I'll see you all in my next video.